وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ليس يلعبه الله أشهد صلاة الله محمد صلى الله عليه وسلم لا دا صلاتنا <coughs> وقام على النبي àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam títí ó fi máa di ọjọ́ ìkéde ìsìyàmù. lẹ́yìn náà kàfíra wa púpọ̀ nínú mọ́sálásí wa yìí mọ́sálásí àdúrà nígbà tẹ́ńtọ́mọ̀ lọ́jàgbá dúró gbà ó àdúrà ìjọba wa lọ́mọdà tó gbà ẹ̀mọ́ ìgbàdúrà kan náà ní mọ́tàláṣí jẹ́ ọ̀rọ̀ báyìí tóbi lálẹ́ òwúrọ̀ àrùn adúgbò lọ́dọ̀ lọ. àwọn ìtọ́lọ́ bá lò ní sábàbí rẹ̀ ọlọ́mọdà bàrà fún ọlẹ́ sọ̀rọ̀. akíra pọ̀ bákan náà wá tá a jẹ́ ilé tó lọ mọ́tàláṣí àti wa tó wá jẹ́ eléko ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ yìí àwa náà àti wa bákan náà àwọn ọmọṣáì tí wọ́n wá ń bẹ pẹ̀lú mi lọ́wọ́ wájú wọ́n ní al-ayman fal-ayman ọ̀nà gánà abubakar ń ṣìlá àwọn sáàdù wa tí wọ́n ń bẹ ní ọ̀rọ̀ ọ̀tún ní alámọ́tà bá sọ wọ́n lẹ́sùn lọ́rùn mo lérò pé lè ní àkọ́kọ́ ìgbà ní ìkọ̀kọ́ pàdé wọn báyìí ọlọ́mọṣẹ́ àbá san wọn lẹ́sàn-án. bákan náà kí n bọ́ sí apá kejì ń bì náà wá sí àwọn àlùfáà wa ọlọ́run ti ní amára ọ̀dọ́ ti pẹ́ kódà láwọn àárí kan iṣẹ́ tó wá dà wọ́n pọ̀ ìjẹ́ àkọ́mọ́tòwúrẹ́ ní ọlọ́mọdé àbá san wọn lẹ́sàn-án lọ́wọ́ فضيلة الشيخ الأستاذ يوسف زكريا أبو حنيفة حفظه الله تعالى ورعاه واستعتد إلى الخير والهدى خطاه على قدر ما تولته ènìyàn dúdúkọ ni wá olódúgbò kò ìmọ̀ òní àti ni wá ọlọ́wọ́ ti ní àti wá ọ̀rọ̀dàpọ̀ àlékún ìmọ̀ ọjà ti wá o. àánú ìlànà níbi ẹ̀kú tí wá ìlànà táwọn àlùfáà wa tí wọ́n ti tọ́jú bẹ́rìn ìgbàwá náà lábẹ́rìn ọlọ́run tá a fọwọ́ jẹ́ wà fún olùgbọ́ ọ̀dọ̀ náà ọlọ́run wá sí àlùkò wà láàrin ẹ̀sìn àwọn ọmọ rẹ̀. bákan náà bàbá àwọn ọmọ ní ìwé ìjà ọ̀ bákan náà mo kí gbogbo ìsàlẹ̀ pàtàkì jùlọ fún àwọn bàbá bàbá àtọ́rọ́ mi yìí àwọn alábàbà ìdílé yẹn bá bá ìsìlámù débi pé irun gbọ̀n náà ti ń di gbogbo ẹ̀dá pọ̀ ìjà àtàkùn lè wò ó gbogbo àwọn àgbàlagbà tí wọ́n fẹ́ sálẹ̀ nínú wọn. ojú ara àwọn aláṣọ green tí wọ́n jẹ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ mo tún wá sí wọn ní ẹ̀ṣíà ìdí nítorí pé bí mo ṣe ń rí aṣọ green yẹn lẹ́ẹ̀kan wọ́n jẹ́ ọmọ rántí ìgbà tí mi náà wà níbi ibi tí wọ́n náà báyìí aṣọ green làwọn náà wọ́n wọ̀ ṣe wa ọlọ́dún làwọn akọ́ green lẹ́ẹ̀ kájú wá sí wọn.

àwọn èèyàn nígbà kan dáàbò ọmọ tàbójúgbò òun kìí ṣe tàìkánikó kìí sì ṣe ti kọ́ńpútà kìí sì ṣe ti mọ̀tòmọ̀tò wọ́n ní kó mi bá jọ pọ̀jù ọkà lọ jẹun pé ọkà náà yóò ní bí yóò ṣe yẹ. pé bí àbùkù yìí lánàá mo rántí pé lùjàdùlà wà èyí ti wọ àdúgbò wa ọ̀rùn ti lágbó méjì òru lánàá.

التعامل مع غير المسلمين في منظور شرعي àwọn tí èyí ṣe mùsùlùmí kò láti máa bá wọn lórí ní ìwòye sí ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ náà àwọn ẹni tí èyí ṣe mùsùlùmí kò láti máa bá wọn lórí ní ìwòye sí ẹ̀sìn ọ̀nà ẹ̀rọ àwọn ẹni tí èyí ṣe mùsùlùmí títà bí ṣùgbọ́n ẹja ọkọ̀ gbọ́ sí nígbà yé yàrá yé tà ń gbé yìí àwọn atájọ ọmọ gbé bẹ́ẹ̀ à lè jẹ́ mùsùlùmí nìkan àwọn atájọ ọmọ gbé ní ayé yìí à lè jẹ́ kí nìkan wà à lè jẹ́ mùsùlùmí nìkan sọ́jọ́ tí wọ́n mùsùlùmí kan bá ti wá bẹ́ẹ̀ máa lo ayé yìí rò pé mùsùlùmí nìkan la yìí ọ́ bọ́ àbá di alákatá bíbí ọdún ọdún tẹ́rọ́rìsì kalẹ̀ sábìlì òbítọ́ lọ́wọ́ nítorí pé ládùúgbọ́lọ́ wọn bá fẹ́ kórí bẹ́ẹ̀ ni là á mànà mọ́ fi áwùdí jẹ̀mí àn gbogbo ẹni tí ń bẹ lórí ilẹ̀ náà ni ọba gbà ṣùgbọ́n ìwọ tí wọ́n rò kọ́ gbà ó kò sẹ́ni tó ṣe ìwọ náà lẹ́ni ó gbà ọjà ta ni jọba ọwọ́ àwọn ẹni tó sọ pé wọn gbà ọ náà kò sẹ́ni tó ṣe àwọn náà ṣe kọ́mọ gbà ó kọjá ta ni jọba ó sọ pé ayé wa tá a máa ń gbé yìí mùsùlùmí ó máa bẹ́ẹ̀ ẹni tí ó sì ní jẹ́ mùsùlùmí náà yóò máa bẹ́ẹ̀ kódà ń lọ àwọn mùsùlùmí aláníyàn dáadáa yóò máa bẹ́ẹ̀ láàrín aláníyàn bú náà yóò máa bẹ́ẹ̀ láàrín adala ló jẹ́ mùsùlùmí ẹni rẹ̀ yóò wà pẹ̀lú wọn ẹni bú náà yóò máa bẹ́ẹ̀ láàrín ó sọ pé a lè jẹ ẹyọ kan nínú ayé tí a ń gbé bàbá wo yálìtì inú ayé yìí náà lóòótọ́ ẹ̀wọ́ ìyàwó àtàgbénú ẹ̀ báwa àtẹ̀lé jẹ́ mùsùlùmí ká pariwo ọlọ́run àwọn kan ò jẹ́ mùsùlùmí náà àwọn náà fi pariwo ọlọ́run nínú ayé wúdi wá tọ̀tọ̀ bí àwọn kan rìn jìdá àwọn kan náà ń bẹ abọ́ gbígbọ̀ pẹ̀lú àwọn náà àmúyàwó adẹnukú lásìkò yìí àwọn gbọ́dọ̀ nílẹ̀ tí wọ́n mọ́ náà níbi àwọn náà ti ń lẹ̀ tí wọ́n dání jọmọ́ náà allah subhanahu wọn ní gbogbo àwọn làwọn tó ń ti lọ ṣe é mùsùlùmí má pera yín nìkan lẹ́ni tí ń ṣe ọlọ́run bàbá àwọn náà ti ń kílèmù ìmọ̀ ti allah subhanahu wa ta'ala wọn náà ti ń kílèmù pé lẹ́nu bá rè sáwọn máa ń ti lọ́dọ̀ àwọn náà wọn ní darí ń débẹ̀ allah wọn táwọn bá fẹ́ pọ̀ fún àwọn táwọn ní ìbá kọ́dá àwọn tó ní àwọn náà làwọn pè àwọn náà ti kílèmù pé kí ni jọmọ́ ọlọ́run làwọn ti kó ní ẹgbẹ́ rọ́nà ni wọ́n pa bẹ́ẹ̀ àwọn kan tí wọ́n ń bẹ àwọn òwúlẹ̀ kílẹ̀mù báwọn sí náà àwọn dúró pété àwọn òní sí i àwọn àwọn kílẹ̀mù pé àwọn òsì ìjọba àwọn àbúkù wọn náà ìwọ́pọ̀ òní máa bẹ́ẹ̀ láyé yìí kan lọ́ọ̀ sí ẹ̀sìn kankan rẹ àìṣe kìrìsìtẹ́nìtì rẹ àìṣe rẹ àìmọ́ ẹ̀sìn kan náà ṣùgbọ́n ọ̀ lè kàn wà láyé yìí kọ́ ọmọ ní kankan tí wọ́n ń rọ̀ nínú ilé ayé. eléyìí wọ́n ti dá ayé ni pé máa wa oríṣiríṣi. kódà àwọn ìtọ́ tí wọ́n ń bẹ àwọn láwọn òṣèlú kankan. àwọn tó wá ní ọlọ́run tó ilẹ̀ ń pariwo kò jẹ́ fi jẹ́bẹ̀. gbogbo jẹ́ àwọn náà sì máa gbogbo táwọn bá àmọ́ ìtọ́jà wa gbé ẹ̀wò pé bá ti wá bára wa lọ́la yé yìí àwọn tí ìwà ṣe mùsùlùmí yìí láti máa bá wọn nílànà ìṣẹ̀lẹ̀ ọ̀dọ́ àmọ́ sọ̀rọ̀ náà lò ọ̀rọ̀ tí kìí ṣe tọ́tọ́ tí kìí ṣe tàbí ọ̀rọ̀ ìfẹ́ lórí tí wọ́n kó bá àpò òwúrọ̀ làwọn tó ń gbogbo dábàá tó ń gbé قال الصحابة أقول أنك إذا كبيري تنبى lórí ìyáyé ìrẹ́ àwọn tí èso mùsùlùmí tí wọ́n bẹ lórí ìyáyé wọ́n yóò tẹ̀yọ̀ kan wọ́n yóò tẹ ẹ̀yọ̀ kan. àwọn kan bẹ́nu wọn à ń sọ̀rọ̀ ní àwọn àdìkáàfin ọ̀dẹ́mìnì àdìkáàfin wọn ní. ahalu dhimma ahalu adhimma àwọn ará kan nù àwọn eléyìí òun àwọn bí àwọn ahalu ìdìgbà ìrẹ̀lẹ̀ ìrẹ̀wú ni wọ́n nà fà àwọn wọ́n ti fi kan ní àtọ́lọ́wọ́ ọba tà á wọn sáré òun ìwé lẹ́nu káfí ló gbé mi máa fi máa ń bá wọn lò ìsìláàmù kìí lẹ́ ó sì yá wa kódà ìran méjèèjì àti ìyàwó wọn náà sọ̀rọ̀ ìhà wo náà kọjú wa ìsìláàmù jáàmù ìsìláàmù jáàmù pé nasara bẹ yahudi bẹ amánú àwọn méjèèjì ta ni ó sì rọ̀ díẹ̀ fún wa ta ni àwa náà tún sí ìrọ̀ díẹ̀ fún náà méjèèjì ọ̀nà ní ọ̀nà sọ̀rọ̀. àwọn àwọn ní ìjọta àwọn pẹ̀lú wa lágbára jù tí ẹgbẹ́ wọn àbẹ́ rí mi wá láàbà òun náà àwọn ẹ̀gbọ́n tọrọ wa kò yàtọ̀ àmọ́ àwọn méjèèjì mi lè fi inú àwọn tá a fún jẹ́ra rẹ̀ bá sọ̀rọ̀ ọgbọ́n kékeré ayé ọ̀tọ̀ ní àwọn kankan ń bẹ tá a lè bá ìran kèbèrè ní ìdánwò lórí ilẹ̀ àmọ́ tó bá ti ń jẹ́ àwọn àtúnyàn bá wọn dáhùn lápòjú lónìí àwọn olùbádùn arsenal àwọn abọ́jú ọ̀sẹ̀ alimọ̀sirikú àwọn olùbọ́lá wọn bá wọ́n gbogbo abẹ́rẹ́ àwọn náà jẹ́ mùsùlùmí àbá níbi bíbá lò ọlọ́wọ́n bá tó ń pè é aláàbẹ̀ẹ́dẹ́gbẹ̀.

àmọ́gbà tó lọ́wọ́ kó sọ̀rọ̀ pa wọn àgbàsọ̀rọ̀ wọn ni ẹ̀hún ti ta bá nínú àwọn obìnrin wọn ó ṣe ike ó sọ́ra ti ní aṣọ kìí ta alágbèrè kìí ṣe lúṣekúṣe ọlọ́run ọba ní wọn kò sí láì fi tọkùnrin mùsùlùmí ó ṣe kí ẹ̀ṣẹ́ ìyàtọ̀ ti ń bẹ láàrin àwọn méjèèjì báyìí ìyá

ọlọ́run ní ẹran táwọn dá fún sí àwọn pa aláàlú kódà wà tó àmúkú ìlúlọ́nà ẹran tẹ́yìn náà bá pa aláàlú àmọ́ kí a bọ́ bíbọ̀ pẹ̀ tó bá bí lóun pa ẹran ìsúrí ògbọ́dọ̀ dé bẹ́ẹ̀ tó lè tẹ̀lé àmọ́ àtàkùn pa kó má pa sí ìṣẹ́ ìrẹ́ mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ bẹ́ẹ̀ kí ló fà á nítorí pé irú ẹ̀dá tí òun yẹ ìyàwó ní bímọ lẹ́kùnlé rẹ̀ nàṣọ́ra bímọ lẹ́kùnlé rẹ̀ nàṣọ́ra ni ó wá bímọ ó pẹran irú ẹran tí lẹ́kùnlé àti bá pa kí ló ń jẹ máa gbogbo àwọn nǹkan wọ̀nyí ó làwọn kan tí Islam ti bá tó yàtọ̀ wọn. àmọ́ tó ti bẹ́ẹ̀ tí wọ́n á rí jẹ́ àtàwọn àrùn kúta ọlọ́pàá lọ́wọ́ àrùn wọn dà án láti ẹnu àmẹ́kọ̀ àwọn Muhammad sallallahu alaihi wa sallam àwọn ajá gbà pé oríṣiríṣi fún wọn. bàjẹ́ ní àfínmí àní àlùmọ̀áhà àní àlùmùsàmánì àdàtúwání alḥàbì alḥàbì. tẹ́lẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tá a kọ́ yìí yahudi na sọ́ra èyí jẹ́ ìlú wa tó ṣe pé àtibá aládé òfin balẹ̀ ìlú àwọn ìlú wa. abẹ́nidé ti rẹ̀ àti kú lọ́kàn balẹ̀ pé pẹ̀lú ògbó ọlọ́run mo ti gbà wọ́n mọ́dọ̀ ìdí ń bá ìpìlẹ̀ lọ kó tí ó wù lọ́wọ́ bá mi. àwọn eléyìí dáadáa náà làbọ̀rọ̀ kan ti bá wọn. dáadáa wọn onáàdà káàfin harbi olè tó ti pé ìgbógun ti mùsùlùmí òun kò fẹ́ rí ni mùsùlùmí látà bí ó ti payé bí ó ti nígbà ẹyẹ sí ní ṣe olèrè tuntun ogun gidi òun gbé dàdúgbò wa àwọn tèbè rí sábà gbé ogun dàdúgbò wa ìsìláàmù làwọn náà àgbọ̀dọ̀ kéèké ní ìsìláàmù olùwàbà àṣọ náà kọ̀ọ̀kan nítorí àṣìṣe náà. قال الله سبحانه وتعالى وقال برنسيبول بات من باب التأويل قل وإلا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقتصدين إنما ينهاكم الله إنما ينهاكم عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أنت والله ومن يتولهم آه، فأولئك عفاك الله ọlọ́mọdé àlè ní àgbọ̀kọ̀ ọlọ́ni ẹgbẹ́ ọ̀rọ̀ àwọn kèbè sí èso ìṣòro wọn bẹ nínú ìlú láàyè ní káàkiri ọ̀gá ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run ló sọ fún yóò láti mọ̀ sí dáadáa pẹ̀lú irú kèbè nínú لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين àwọn kèbè wọn àbá yín dá nítorí tẹ́sí islam wọn àbá yín dá nítorí tẹ́sí ọ̀rọ̀ wọ́n lè fi ìjú kú ìgbìyà wọn àtún wá lé yín kúrò nínú ìlú nítorí tẹ́sí islam ọlọ́run ní ọlọ́run ọdún ọdún yìí pẹ̀lú àwọn èèyàn báyìí à ń tàbí ọ̀rọ̀ òru wíkẹ́ yìí náà wà pẹ̀lú dáadáa sí i irú dáadáa wo gbogbo tó bá ti jẹ́ dáadáa àti gbogbo tó bá ti jẹ́ ìwọ̀ tó bá ti nílé ìlú. irú ìwọ̀ tó bá dẹ ìyẹn àti wọn papọ̀ òun náà lè gbọdọ̀ wọn jẹ. àdúgbò tó dẹ ìyẹn àti wọn papọ̀. tòkúnkún jírọ̀ ẹ̀tọ́ aládùúgbò ẹ gbọdọ̀ fún un. kò bá jẹ́ pípẹ́ kò bá jẹ́ pásọ̀ kò bá jẹ́ apá apá gbogbo tó bá lè wò ó jẹ́ sádùúgbò tó bá yí pọ̀ náà.

torí pé lẹ́yìn ọ̀pá ìdílọ́kùn fi tì wọ́n gbé bùjárì jẹ́ ẹ̀sẹ̀ wọn lẹ́yìn ọ̀pá ìdílọ́kùn fi tì yàrá wọn àti lẹ́yìn pọ̀ nínú òlú kí làwọn àdìsẹ́ adúlọ́dún ọlọ́run kọ́dà dáadáa nìkan kọ́ wọ́n tún kò sí tó ilé yìí ẹ ṣe déédéé pẹ̀lú ìnà wà lọ́wọ́ ilé ìgbà ọlọ́run ọba ló fẹ́ràn àwọn ọmọ ti wá pọ̀ lójú ẹ̀ṣọ́ la yí àwọn bí i pé wọ́n bá yíjà nítorí àṣìṣẹ́ ìṣẹ́ wà á kọ́ tó fún mi di àrùn lẹ́yìn pé wọ́n kọ́ tàlúkù fi dì í wọ́n bá yíjà ń jẹ́jù wà á kọ́ tó mi di yárí tó wọ́n tún wọ́n wá bí wọ́n ti lè ipò nínú kódà wà zọ́ọ̀rà rú àlá wọ́n kàn bẹ́ẹ̀ lẹ́yìn nìkan wọ́n tún wá pèrà wọn pé àbá ẹ̀dá kò dájọ papọ̀ ẹ̀mí wọ́ wá wọ́n kiri gan wá wọ́n kiri gan wá àwọn ilé yìí àgbọ̀rọ̀ dáhùn sórí ìdáhùn. ọlọ́run lẹ́rú àwọn tó bá rí wá yìí mo kọ̀ bóyá ń tẹ́wọ́ lọ́wọ́ tẹ́wọ́ lẹ́ máa mú wọn ní ọ̀dà mi tẹ́wọ́ ẹ máa mú wọn ní alábàáṣe tẹ́wọ́ ní ẹ aládùúgbò jọ ní àdúgbò ló dà yín pọ̀ irú wọn ẹ̀tọ́ dáadáa àdúgbò lè dà yín pọ̀ dákọ́mọ́ àti dáadáa ẹbí nítorí pé àwọn náà ti dájú kí ní wọ́nyí wọ́n ti dájú jà fún mi. ẹ bá àjọ jẹ́ ẹbí jù bẹ́ẹ̀ sọ ìjà lẹ́yìn ojú onídà lẹ́yìn ló mọ̀ bí mo ìrò. ìyá ní tó ṣẹlẹ̀ táwọn mi náà sọ àmà ìdúwánu wá ìsàárà alẹ́ mi tẹ́lu mi ìjọ lẹ́kọ̀ọ́ nípa ìsìlámù ló kàn lórí wọn ni àwọn àdìsí èrè gbọ́ngà wọn wọn ojú ogun náà ti ń pàdé ojú kí lápẹjọ bá ojú ogun wọn ni wọn ti ń pàdé bí wọn bá bá pàdé lójú ogun ọ̀rọ̀ náà ó wá ń di ó wá ń dòdò ìgbọ́dọ̀gùn náà àwọn bàbá òun gan wá ń lé níbi àwọn ọmọ àwọn gan ó làwọn lè nínú ó làwọn mú wálé tó gbọ́dọ̀ àwọn náà wọ́n ti rẹ́dí àti pa ìlú náà torí bí irú gbẹ̀yẹn tí wọ́n pé ẹbí mi ni kíndí mi ni ọlọ́run náà ní sọ wọn nítorí pé wọ́n ti ni wọ́n ti muhari wọ́n ti dẹni ní gbogbo ojú olùbánijagun ojú oníjà tí ń bá yín oníjà ìlú ọ̀la ọlọ́pàá sàfọ́ ọlọ́lọ́pàá ẹni tó jẹ́ ẹni tó bá lọ nípa àwọn olókùn tó ń bọ̀ bá ṣe nínú yín pàkúlà ẹ̀kọ́ ọ̀dọ́ ni àwọn wà ní alábòsí kèmí níbi tí wọ́n ń lò náà làwọn àfáàlì àwọn àwọn ọ̀dọ́ ọlọ́pàá àláìsí àtúnkù ó jọ ṣe pẹ̀lú ká fọ́ yìí kèbèrè táà máa fojú ọ̀tá bá lò táà máa mú gẹ́gẹ́ bí oníjà ní gbogbo ìgbà ó náà ní kèbèrè tí má ti bá wá bá wá jà abẹ́lẹ̀ yìí tí wọ́n ti fẹ́ bá wá jà tí ó sì lé wa kúrò nínú ìlú a nínú ọ̀nà lọ́rẹ́ ayò wọléwọ̀dé o lórí àgbọ̀dọ̀ fún ẹnìkan kan ní wọléwọ̀dé tí ó lu wa tẹ́yẹ́yẹ́ tó kọjá òṣìṣẹ́ ọmọ pẹ̀lú àwọn ará àlùkò àn lọ́rọ̀ àṣàlẹ̀ yóò fún ọ̀nà àlùkò àn ọlọ́mọ lọ́wọ́ sọ́hánù wọ́ta àn ọlọ́dẹ ànábì ọ̀lẹ́ láwọn olùgbàgbọ́ òdodo kọ́ máa rí wọ́n yíwa dúnà mọ̀ ní àjàlọ́ha wọ̀rọ̀ lọ́ọ̀rì ayò àwọn ẹgbẹ́ ti takò tọ́ lọ́rùn takò tó lọ́rọ̀ wọn. kódà kò bá dáwọ̀ bá wọn kò bá dáwọ̀ ẹbí wọn kò bá jẹ́ lẹ́ẹ̀kẹ́ ọlọ́wọ́ bá kalẹ̀. àmọ́ àwọn tí wọn bá ti gbógun tù wáyé ọ̀rẹ́ ayò wọléwọ̀dé láàánú wọn àmọ́ àánú wọn lẹ́jẹ̀ tó níjà ládùúgbò àtìrà ẹ̀ka àrọ̀ ẹ̀ka àrọ̀ bọ́bá ní ìlú tábì tù wa àrọ̀ wọn lọ́wọ́ à ń gbẹ́gbọ́dà ládùúgbò àwọn adéwájú lé wọn wọ́n ní ìgbésẹ̀ bẹ̀rẹ̀ ìgbóhùn náà gbẹ́gbẹ́wájú lé wọn torí pé kí ló ti parí bọ̀ yẹn jàmáà ẹgbẹ́ dáwọ náà má bọ̀ pé ìgbìmọ̀ òkèèrè ní dáwọ náà papọ̀ ìsìláàmù kọ́lọ̀ ṣe wọ́n gbogbo iná lẹ́jọ́ dáwọ papọ̀ láti lòbí ṣe lọ́dún ẹbí ó bá dà yí pọ̀ a gbọ́dọ̀ fún ẹni tí èdè mùsùlùmí tó wá jẹ́ ẹbí wa a gbọ́dọ̀ fóun náà ní ẹ̀tọ́ ìjẹ́bí wa onóòmà ilé ọwọ́ ẹbí àgbèrò àbí ẹni tí èdè mùsùlùmí ó jẹ́ òbí wa ìwọ̀ táwọn òbí máa ń ní lórí gbogbo àwọn ọmọ òun náà ó ní lórí tiwa náà a máa fún un ní àwọn ìwọ̀ rẹ̀ àti àwọn ẹ̀tọ́ rẹ̀. ọlọ́wọ́ lọ fún àwọn ọ̀sán bí wọ́n máa kúrò àdìgbò kódà wà ń jẹ́ àdáṣe alára tó ṣiríkà bì máa lẹ́yìn ìṣẹ̀lẹ̀ nígbà tí òbí rẹ̀ ní ilé ìgbà jẹ́ aláìsàn àwọn ń fi ọ̀pọ̀ ọgbọ́dọ̀ ọgbọ́dọ̀ tipátipá ọgbọ́dọ̀ wá ti kùn sọ̀rọ̀ ọlọ́run ti pàdé àkójọ rúmà má tẹ̀lé àwọn ọmọdé ẹ̀wọ́n tó má má tẹ̀lé wọn pé má bá wọn àmọ́ má bá wọn ló sọ wọ́n sọ àmọ́ níbi ẹ̀tọ́ ilé ayé máa fi dáadáa máa fi bá wọn. jama mùsùlùmí ọlọ́mọdé àfọwọ́ gbogbo ẹ̀tọ́ wọn ti ilé ayé láti wá fún wọn. èyí tí o bá jẹ́ òbí wa náà tó bá jẹ́ aládùúgbò wa dáadáa ilé ayé tá a bá aládùúgbò fún wọn owó tí

tí wọ́n bá pẹ̀lú ọjọ́ àwọn tòbí ní pé lásìkò rẹ̀ wọ́n tó wá mọ̀ bí ẹran náà àwọn ọmọ tí wọ́n pé lè fún ilẹ̀ òbí ti bẹ̀ ní ẹ̀kọ́ wọn. eléjọ́ tẹ́lẹ̀ ní ìlànà tí láì tó làkàn. a máa mọ̀ sí fún ta kálẹ̀ yìí níbi gbogbo tó bá jẹ́ ojúṣe wa nípa àlámọ̀lẹ́ ayé níbi gbogbo tó bá jẹ́ ẹ̀tọ́ àwa àti wọn níbi ètò àlámọ̀lẹ́ ilé gbogbo dáadáa tọ́lọ̀ la fi bá wọn nìyí ó ní àná wọn ó ní kí la fi bá wọn ó ní àná. ọ̀gá ìlà abẹ òun náà tàbí sọ̀rọ̀ nítorí àtìkù wọn. ọ̀gá ìlà abẹ òun ní kí gbogbo dáadáa tá a bá fẹ́ máa fi bẹ́ẹ̀ tí ò ṣe mùsùlùmí lóòrè kò gbọdọ̀ tó kẹ̀ wọn o kò sì gbọdọ̀ tó kí wọn náà kọ́ kọ́ fún báyìí kò gbọ́dọ̀ débi à ń bá wọn ṣe ẹ̀sìn wọn kò sì gbọ́dọ̀ débi pé ìwọ náà ọwọ́ ń eléyìí tó kú ẹ̀dá ẹ̀jẹ̀ ká gbọ́ àárín ẹ̀jẹ̀ ká gbọ́ àárín dáadáa. àyè máa ń bá ẹlẹ́sìn ní ìjẹ́sìn kan àyè bá ẹlẹ́sìn ní àyè máa bá wọn ṣe kí n jẹ wọn. àìmọ̀ bá wọn jẹ́sì pọ̀ ká jẹ́sì pọ̀ òfin islam ìdí pẹ̀lú islam ni pé ó ní ká kó máa kó máa ti sùn ilé ìsú islam ló wáyé ẹ lásán mẹ́wàá muhammad sọlá àwọn òrèjì wọn dá ìdájọ́ láàmú àtàwọn sọ́kà nígbà tí islam ló wàhálà yìí wá ìjìnà yìí pọ̀ ìjìyà yìí pọ̀ ìnira yìí pọ̀ ó padà ní ìdára ní ọ̀sán ọ̀sán àbá pé ẹkú omi òwú ẹ máa ti jẹ́ ẹgbẹ́ lọ abájá wọ́n lọ lẹ́ẹ̀kí ní fake news lọ́dọ́dọ̀ wọn báwọn tó lẹ́ni mẹ́ta wọn ti gba wọ́n padà wálé wọ́n ti bọ́ sọ́wọ́ yàrá àdábìlú gba padà sí abájá yìí kó wá di pé àti ọlọ́run wá dé pé kọ́mọ lọ sí ìgboro nàìjíríà ìjẹjẹ sí lọ́jọ́rọ̀ ìyá ìpọ̀ àwọn náà ronú báwo làwọn ti fẹ́ pa Muhammad sọ̀rọ̀wà wọ́n wọn kódà gbà sáré wọ́n lọ rẹ̀ fáwọn ẹbí ìyá àbútọ́lì olókùn bí àwọn náà wọ́n ìlú fún jẹ́ èdè ìpínlẹ̀ fún yẹ bí ìrìn àìpínlẹ̀ fún wọn wọ́n da òun náà láàmú nígbà òde lẹ́gùn kan àwọn kùnrin ti ti pàdé àbúdọ́lì náà ọmọ ẹbí ni ó àwọn akẹ́pàdé tó gbogbo nílé èdè wọn káwọn èèyàn tí wọ́n bẹ gbọ́dọ̀ lọ́wọ́ ní káàbù lọ́ọ̀lì ní tẹ̀mí ní pẹ̀lú àwọn ọmọ ẹbí tó kú bọ́dá wọn nílé ìdìbò jẹ́ wá o ìjàmbá náà kùnrin ti tẹ̀sí fún Muhammad àgbọ̀rọ̀ gbá o ọmọ bàbá tiwa kò lè jẹ́ tí wọ́n náà sọ tú o lóòótọ́ àfihàn àjẹ̀sí rẹ̀ tó ń wá àmọ́ àfúgbọ̀rọ̀ gbà kí ni àwọn jẹ́jẹ́ ni kí ni jẹ́ láti àwọn àbúgbọ́rì ti rí sí ìlú pẹ̀lú àwọn ẹbí tọ́jọ jẹ́ ẹ̀jẹ̀ kan gbogbo wọn ìgbà ọkùnrin ti gbọ́ bẹ́ẹ̀ pé bíbí ìtọ́jẹ̀rẹ̀ àwọn náà wá kéde pé tó bá rí bẹ́ẹ̀ gbogbo ọ̀rẹ́kùnrin ẹ̀bọ̀ ẹ gbọ́dọ̀ bá wọn ha ẹ gbọ́dọ̀ tajà fún wọn ẹ má ta oúnjẹ fún wọn ẹ má ra nǹkan ìjọ lọ́wọ́ wọn náà ẹ já dà wọn ẹ já dà wọn náà ó ti dúró ìgbó dúró ó dára pé àwọn ẹ̀jẹ̀ ẹ̀jọ ẹwọ́ o ìgbà wọn kò fún àwọn ara wa àgbọ̀nà jẹ́ ó wá ní sọ̀rọ̀ wọ́n pọ̀ láti ní orí bẹ́ẹ̀dì rẹ̀ ọ̀ní sùn lẹ̀mọ́ ibi tó kù sọ́ọ̀mọ̀ wá sùn ó náà orí bẹ́ẹ̀dì àbúgbà bí wá sí ìbùsùn rẹ̀ lẹ̀ fún àlẹ́kùn àbọ̀ ámbẹ́t ó ti tẹ́ ìsìlá الله من يشاء إنك لا تهدي من أحببت ولكن الله يهدي

ẹ má jẹ́ nìkan ní àbúrò tọ́lẹ̀ ó tún wá gbé àwọn ọmọ ẹbí tòkù fẹ́ wá lóòótọ́ lórí jẹ́ nìkan àmọ́ Muhammad yà gbọ́dọ̀ dúró di ọmọ tí wá ní àgbẹ̀sí rẹ̀ àmọ́ ìṣẹ́kù gbọ́dọ̀ ṣe subhanallah ó wá di ẹ máa fi fi pàmì ó bá tó fi fi pàmì délẹ́bù pé gbogbo àwọn ọmọ ẹbí ti ń rù tó ti bẹ́ẹ̀ wá tó buwọ́lẹ̀ pé àwọn ìdílé àníbà òde lẹ́bù kan làwọn sẹ́jọ wá sí pàdé bẹ̀ láwọn ọkùnrin yìí àwọn aráàlú àbútọ́ nílùú nù nira àwọn mẹ́padà wọn ń so làwọn lẹ́yìn ẹ̀wà o ìkan kọ́kọ́ pè tó wá èmi àti rẹ̀ bàbá òdà pọ̀ wọ́n wọn àmọ́ ìdílé ìyá ó kàn mí ọmọ àbúrò ìyá ẹwọ dáa tẹ sọmọ ìtajà sọmọ fún oúnjẹ ẹwọ bí ó pẹ́ àtàdé o kí ni wọn náà rí ń ẹgbẹ́ dá wa bí méjì fúnra wa àwọn ẹni tí yẹn bá jọ àwọn yìí náà wà náà náà ní èmi náà náà ti náà àbúkọ́ ní kíkẹ́ ilé àwọn wọn wọn wá dé pẹ̀lú ọ̀gbìn. nígbà wọn dé pàdé àwọn adọ́rọ̀ nìkan ní padà. àwọn àbúlá àti àtàbújá ti wà wí kí ni ẹ mọ́tọ́rọ̀ náà náà kó mọ́ ọmọ bẹ́ẹ̀ ni àìwá kò lè lọ bẹ́ẹ̀ o. ẹ àwọn àyè gbọ́dọ̀ tó kú sọ gbọ́dọ̀ lé kú sọ ìdá àwọn olè gba ilé àlè ẹ̀lẹ́mọ̀ àti ní bá ti mọ̀ bá lọ́nu jẹ́ ẹ̀dẹ́ máa yóò padà ní àti àmì tí a ti wọ́n lọ́nu èèyàn bẹ̀ tí wọ́n jẹ́ èèyàn ní kí wọ́n bọ̀ láti mọ̀ wọ́n ní kí wọ́n bọ̀ òjá mọ́ wọ́n ní kí wọ́n bọ̀ ọmọ láti mọ́ wọ́n ní láì láì láwù wọ́n pariwo aláwù sọ fún wa wọ́n pariwo ara àdìgbò àdìgbà àwọn náà níwọ̀ o èèyàn yóò gbọ́dọ̀ jẹ́ wọ́n gbé o ọmọ ẹbí wa náà níwọ̀ o ó sì nílá ní ẹ̀yà ìgbà àwùjọ àbọ̀ àwùjọ ìgbà wo ti dàrú àwọn tí ò padà àbútọ́ ìjọba lọ́pẹ́ nínú òkòkò òkòkò yẹ kí ayé òkè tó báyìí òkòkò yẹ kó ti tó báyìí bọ́lọ̀ sí ní bọ́lọ̀ ní bọ́lọ̀ àwọn bọ́lọ̀ ní pọ́tẹ́ àwọn náà tó wà wò ọkùnrin yìí ó dà sí agbára àwọn òní ìta ǹjẹ́ kí làwọn wà á ti sọ̀rọ̀ rẹ̀ báyìí àwọn apèsè pèrò ń jọ náà àwọn àni bá a bá ní bá gé lọ́wọ́ kan nítorí ẹgbẹ́ mi àwọn ọmọ ìyá ọmọ yẹ àgbò lọ rẹ bá àwọn agbé tó kó dàgbà gbogbo ndị ẹjẹ bá a lè pàdé yàgbé pé kí n dáhùn dáhùn kọ́nà dáná yìí ló ń dáhùn nípa yìí ibi ò kàn lọ́ọ́ di oúnjẹ kí lọ́ọ́ ìjọ ń àlè ìdààmú àmọ́ ẹja bá a wọ́n náà ọ̀nà táwọn àti ìgbà yìí láyé láyé aláwọ̀ rẹ̀ tí ó yù ẹjọ́ wa ní ìwọ̀n bá yù àmọ́ ọdún kan sí rẹ̀ bá a bá ti bá a wí fọ́dún kan òun náà àtò náà pẹ̀lú ìgbọ́kàn onídìrí láàbù ọ̀gá mànáàbù gbogbo àwọn ọmọ wa tó kó àtòun gan wa wà lòun náà ó padà wálé àtúndọ̀dọ̀ làásù ìmọ̀ràn pọ́sì tí màá lọ ọkàn wọn pé mo bá ti dọdún mo ti láì láì nílà láwù àdìrí sílé àbí amọ̀yọ̀dún gan ẹ̀rẹ́ oníjàmbá náà ni wọ́n wọ́n gbé proposal yìí níwájú àlẹ́kùn wa Muhammad sọ̀rọ̀ nínú ètè táwọn tèbè ní ṣe tó dá ànábì láàmú ó lè tèmi ìgbàgbé níwájú ànábì ọlọ́run náà wà bẹ́ẹ̀ dá ànábì wò ọlọ́run wà ní kí wá àyè kó sí ìlú náà láti wá ṣe báyìí ẹ ẹ ànábì wa ń dá lóró àmọ́ ànábì ìṣẹ́ gbogbo wá sí òye fọlá kùrán na mú mi ní rẹ̀ mọ́ sí ẹ̀ kò rí pé ara ní òun mọ́ kò rí pé ìyá ń jẹ òun mọ́ àwọn tó kù náà náà rí ó làwọn àwọn sàhábà ní wọ́n lọ́wọ́ yà rẹ̀ ah, ní àtàbà kẹ̀ ìgbà rẹ̀ kó dàbí gbogbo àwọn ó sí àìjẹ bóyá ìjẹ̀kú ó jẹ̀ padà wá jẹ̀ sí ojú náà lọ́jọ́ ọmọ ẹ̀rọ gbà kó ń gbà kò gbà ó tọ́ a máa lọ́bi jí o bẹ́ẹ̀ ayé àkọ́ńtẹ́ ní àbùkù àti olúwa bíi bá sọ̀rọ̀ ní wọn lọ́wọ́ bàtìnà lakọ̀dẹ̀dẹ̀ ìdàtẹ́bùtà ilé ìlú ti fáwọn àwọn ọdún bàtìnà kà àjọ ọdún ṣinṣin lakọ̀dẹ̀dẹ̀ àrùn kàlíyà ìwọ gan ti fẹ́ máa sì díẹ̀ síbi sábẹ́ ọlọ́dà àwọn táwọn ọba lọ rẹ̀ jẹ́ owó èwò ni ìyá tí ò bá jọ ní ìbàdàn àyà sí òpòtẹ́ ayé àti yóò sọ kalẹ̀ amánábì ń káàánú àwọn sọ̀há bẹ̀lẹ̀ mọ́bẹ̀ ní iná rẹ̀ ó sọ̀rọ̀ alábì ń wọ ìyà táwọn sàábì ń jẹ nítorí ìsìláà kí ló padà wá jẹ́ áyà náà padà wá sọ̀rọ̀ pẹ̀lú bàbá rẹ̀. ọ̀rọ̀ mi sọ ọ̀pọ̀ níbẹ̀ o èsì áyà súra ọlọ́run wá ti kúlù bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́run yóò yá èyí wọn nínú kúlù sọ fún wọn lápapọ̀ yá ẹ̀yọ́ ẹ̀ka wọn ní kó pe ẹ̀yin jẹ́jẹ́ ìbílẹ̀. la àbúdú máa ta àbúdú a èmi Muhammad ẹ̀ wò yìí o láà àbùdù máa ta àbùdù ìjẹ́ ìjọsìn fún yẹn èmi o èmi jọ́sìn wàlá àǹtùmọ̀ àbìdù náà máa àbùdù ẹ̀yìn náà aláwọ̀ aláwùjẹ́ mi náà pariwo ẹ má wulẹ̀ lẹ́wọ̀ àbáńṣe wọ́n ká gbó tètè ẹ̀. wàlá àná máa àbàtùm àní never and ever. I will never sinful ẹjọ́sìn. Wàlá Ásùn máa bí lúùnà mọ́ ẹ̀yìn náà ti máa wọlé ẹ̀mọ́ bọ̀dá. Ẹ polúwa mi lẹ̀ fún ẹgbẹ́ máa fi nǹkan mi. Olúwa parí ẹ̀sìn tí ó yé wọn pé làkùn dínú tó wálé adìyẹ. Làkùn dínú fún ẹ̀sìn yín ẹ̀sìn kan yín ẹ̀sìn lẹ́sìn yín tẹ̀lé. Wálé adìyẹ èmi náà mo ti ní ẹ̀sùn tèmi náà tèmi náà tèmi ní tèmi náà ó sọ pé olúwa wa tó sọ fún wa níbi àyàtà àlẹ́ ẹ̀sẹ̀ pé láàyè náà kó mọ́ wà ní ìlàdí ilẹ̀ lámì ọkọ̀ sí ló kún fìdí wọn lámì ọkùnrin tó kún mi ní yára kò máa ń sábà lóòrùn wọn tó kún títú ilẹ̀ ìlú wa ẹ̀kọ́ ni mo ti sí adẹ́gbẹ́ gbogbo dáadáa tá a bá tẹ̀lé lóòrùn tá a bẹ̀rẹ̀ ilé ìṣe mùsùlùmí lóòrùn tó gbọ́dọ̀ débi gbogbo dáadáa táàbà bá wọn kó gbọ́dọ̀ dé ní amadu n'afọ ṣẹ̀dù wọ́n ti ó ti lè mari àwọn ayà yìí àwọn èèyàn tí wọ́n ń dà pọ̀ mí ó wá ti pé ojú kan ló kù táwọn èèyàn fi rí náà wọ́n á máa lo ojú ẹlẹ́sìn ojú ọlọ́run bá ní dáadáa báwọn tí èdè tó bá ti ń kan bí ẹ̀sìn wọn ní tó gbọ́dọ̀ máa jẹ́ ìsìnwá ní làkún bínú fún àìáyé máa jẹ́ sí pọ̀ fi wọn káàánú òdòdó àìáyé máa jẹ́ sí pọ̀ àìáyé máa da ẹ̀sìn pọ̀ àwọn ará ọ̀yọ́ ọmọ sọ ní nìkan ṣé ó àwọn ọ̀yọ́ bí ọ̀yọ́ láàárín àmọ́ ọ̀yọ́ yìí máa ìrọ̀lẹ́ ọ̀rọ̀ wọ́n ti fi táìlì lọ́wọ́ wọ́n ti fi wọ kóòtù wọ́n ti bí ẹnìkan àwọn àti bí ẹnìkan wọ́n ti wọ ẹgbẹ́ àwọn ajá rẹ̀ wọ́n ti wá àdìsí mọ́ àwọn ará sáwùdí ẹgbẹ́ ará àwọn tó ń ṣe bí ìgbàgbẹ́rù wọ́n ti bí lágbá wọ́n ti bí èkó wọ́n ti bí àwọn ará pátárì. àmọ́ àwọn ohun tó wọlé ibi tó wọlé ti gẹ̀gẹ́ ni pé àdìsí bí ìsìlámù lẹ́ẹ̀mọ́ àti bí islam ó lẹ́gbọ̀dọ̀ máa islam yóò ní ṣe bí bàbá ìmọ̀ràn ẹ wo àwọn nǹkan pọ̀ nínú islam tó ṣe pé ọ̀tọ̀ lójútù ìsọ ni ò bá fi wà amẹ́tọ̀ nípa àwọn kẹfẹ́ nínú ẹni ewu lànà bẹ́ẹ̀ islam wa ni ẹ̀ àwọn náà ni ó yá àwọn ọmọ yìí wà padà nígbà tó báwọn náà wọ́n tẹ́ríkà yapa wọn níbi àlámọ̀ yọ̀rọ̀ ẹ̀sìn ah afron afi afron afi wa afron afi fi ta àlè àwọn islam olùbánisọ̀n kọ́lá kan ìgbógi tí ẹgbẹ́ náà bá ti ń tó wọ́n bí kí nìkan sí náà wọ́n wáyé mùsùlùmí ọ́pọ́sìtì rẹ̀ àwọn gbọ́dọ̀ máa sí ẹwà dẹ́kọ̀ Muhammad sọ̀rọ̀ ìgbà náà ti dé ìlú Madina ìdí ń gbà á tó lápọ̀ lápọ̀

àwẹ̀dẹ́ ẹlẹ́gbà yìí èmi gan ló yẹ pé ìmọ̀ gbàgbọ́ bàtọ́ọ̀bà ẹ̀mẹ́gbẹ̀wá gbàgbọ́ àtọ́ bà á mọ̀rọ̀ ní ọ̀sẹ̀ ní rẹ̀ kódà ó tún pàṣẹ káwọn òun gbà kódà á tún ọjọ́ náà olókọ́kọ́ ọ̀rẹ́ rẹ̀ ló yà wọ́n sí i á gbàwẹ̀ láti á tún ọlọ́mọ bẹ́ẹ̀ nígbà láwọn lọ yìí àwọn bá nìyẹn sọ̀rọ̀ àwọn àwẹ̀ táwọn bá táwọn yẹ̀wù bí gbà yìí ó mọ̀ sí jọra wọn àná bí bẹ́ẹ̀ ni tó bá rí ẹ̀ là ilé oṣù ilẹ̀ káàdé la àsòmọ́nà tààtà ànábi ní gbọ́dọ̀ ń bá dẹ́bi ìlú ojú ìlọ́dún tó gbọ́ ẹ̀ àwẹ̀ aṣọ́rọ́kọ́ nìkan kọ́ là á má àásùn gba àtàṣùwà àṣùwà ọjọ́ kẹwàá ní oṣù àwọn mọ̀ anábì àṣùwà gba ọjọ́ kẹsàn-án rẹ̀ kó lè jẹ́ pé ọjọ́ ẹ̀yọ ọ̀kan làwọn ń gbà àmọ́ làwọn ń gbà àwa ò máa wá gba mélòó àwọn máa gba mélòó. Hálùwọ̀ ìsìlámù ìsìlámù rèé. Tó ìpìlẹ̀ ńlá oníkàyàpá wọn. Ẹ wọ àwọn àwọn aláìsàbọ̀ nínú ìlànà tí wọn ò ní pé táwọn bá dẹ́ sí náà ọba wọn wọn yìí wọ bàtà wọn bá dẹ́ sí náà ọba wọn yìí jẹ́ kí wọn yìí wọ bàtà yẹn bí àwọn ọmọ òun alábìlẹ̀ yìí mùsùlùmí jẹ́ ìbàdàn sí o ẹ̀yẹ mọ́tò kí ni ẹni wọ bàtà sí o ẹni tẹ́kí ni jẹ́ mọ́ ẹni wọ bàtà sí o láti ẹni wọ àkọ́jọ́ ẹgbẹ́ àgbẹ̀ mi wọ bàtà sí o. bá a ṣe ń wá àkọọ́lẹ̀ fún àwọn abáwọ̀ bàtà tí ó àdìsí mẹ́nu sọ ìdí kọ́ọ̀lù fanagba muhammad sallallahu alaihi wasallam ó wọ bàtà tí ìlú lọ́kà ní bàtà ẹ̀gbẹ́ ń bẹ́ ń bẹ́ ṣé kí n lè wá jẹ́ kí n mi ó mọ́ àtẹ́bíyẹ kí n bọ́ bàtà mi kúrò ní ìbílílù ni bọ́ bàtà mi kúrò ní ẹ̀sẹ̀ tó jẹ́ mọ́ ó ní lẹ́yìn bájú wájú kí n jọ mi ẹ wọ abẹ́ bàtà yín dáadáa bẹ́ẹ̀ bá ti rẹ́ jù ń bẹ́ẹ̀ ẹbí mú lẹ́lẹ̀ ẹ̀ parọ́ tí ò bá jẹ́ jù bẹ́ẹ̀ mọ́ sínú pẹ̀lú bàtà yín kí la fẹ́ mú bẹ́ẹ̀ kó jẹ́ pé àwọn bàtà sí ìwọ̀n ká tọ́lù mẹ́tàlásí àti mẹ́tàlásí ìgbà tí wọ́n sọ máa ń bọ̀ láti ìlú àbí lè gbọ́dọ̀ wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n alájọ wọn yà ìdájọ́ wọn ẹ má dúró alájọ wọn yà tó lọ́wọ́ ìjọ ìjọ lájọ wọn. ọwọ́ wọn ló dàgbẹ́ wọn wá yí sílùú àyè wọ́n ti bẹ̀jẹ̀ kó òkú lọ́rọ̀ yẹn pé kọ́ọ̀rọ̀ bàtà wọ́ọ́rọ́ àárín wa ìfọ́jọ́ ìjọba yóò tún mọ̀ kó lè bàbá ilẹ̀ jẹ́ kó má jẹ àlùbọ́sà kó má wà mọ́sálásí àlùbọ́sà ayù torí kó lè má fi òórùn àlùbọ́sà ayù pa jẹ̀mọ́ ìwọ káwà àwọn bàtà wọlé kọ́ ọ̀dígbọ́n náà wọ́n kó omi ìlera máa wọ̀ kòkòrò nílẹ̀ ìdí nìyẹn ló jẹ́ pé táàbà àwọn bàtà sí ìwọ́n lásìkò yìí yóò jẹ́ tó yá ibi náà lẹ táyì náà lẹ rọ́ọ̀dù bí a mọ́sálásí ẹ̀ mọ́tàlájà àtẹ́bí sọ lọ́wọ́ àtàrà àwọn ọlọ́rọ̀ mọ́tàlájì ní ẹ̀fẹ́ ní ó dà àwọn ajá máa ń tẹ̀lé wọn mọ́tàlájà àtẹ́bí sọ wọn lé wọn jáde tòká nínú bẹ́ẹ̀ ni kọ̀ndíṣẹ̀ mọ́tàlájì kò sílẹ̀ àyíká ọ̀rọ̀ abájá sí ìwúdó fúlára níta gbangba kò sílẹ̀ àyíká wọ bàtà kálẹ̀ fi apá sí àwọn tààlù tuntun bá ti gbọ́ ẹ̀yẹ́ máa mú irun ṣàwárì dáhùn ṣáàrì ìkílágbá ń pè ní ṣáàrì ó lẹ́ni tó mú nǹkan ẹni tó mú oníṣáàrì wọn ọlárúwá wọ́n sọ irun yìí wọ́n sọ ní ṣáàrì àrẹ́bùwá ní ṣáàrì kì í mú nǹkan àrẹ́bìyẹ ẹ̀fà ẹ ò jẹ́ àdìyẹ orú mu wọ́n máa fà wọ́n wá fi irun múlẹ̀ ló pọ̀ bù irun mú sọ wọ́n fi lẹ̀ ìtàgbọ́n máa dá kọlákọlá irun wà pọ̀ bíi àbí àwọn onípẹ́ táwọn bá ti mú wọn sí báyìí fóòmù tó máa ń lékè ọtí ò kó lè máa lẹ̀ má bí ìrùnmọ́ àwọn yóò lè máa dà bí tíkẹ́ẹ̀tì pé mo jẹ̀ mo ti tọ́ ni wọn bí ẹni tó gba rìsíìtì nílé olóṣèlú ọ̀rẹ́ làkọ́ pé á bó o ní ọ̀rọ̀ náà mú sí ni ọ̀rọ̀ orí ti tù mí ó bọ̀ sí irun náà òun náà mú nínú ọ̀sìn wọn náà fẹ́ pé irun ní kí ni ṣáàlì ọ̀mùtí tó náà wọ́n tó lọ bí olówó rẹ̀. àyẹ̀bọ̀ aláì mùsùlùmí ẹ̀yìn gbọ́dọ̀ alóde ayé máa júùtù ṣáwà àwọn ọmọ múru ẹ̀yẹ máa fà á tu ẹ má jò sí mẹ́ ẹ mú kú wà á rù fún àlehà irú pẹ̀lú àwọn arúgbó àwọn oníkẹ́ yóò wá filẹ̀ kódà ẹjọ́ tẹ̀ wá lẹ̀ dáadáa kódà ẹ má fọwọ́ yín kàn rárá ìgbà táwọn ibi wá wá àlejò ní àwọn tó máa ń bọ náà wọ́n ti yàtá wọn. àìwá àgbọ̀nì nǹkan ló wá pọ̀ bẹ́ẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ìṣúra tó yẹ pé táwọn bá ti ń ṣe tiwọn báyìí àwa náà àmọ̀ ṣe kíni àmọ̀ ṣe tiwọn báyìí. àwọn míì nínú àwọn àrùn ìgbà táwọn bá ń lọ lójú títì wọ́n ẹ bẹ́ẹ̀ rìn àti kẹ́wọ̀n bàjẹ́. àwọn ìyàwó ti lásán lẹ́sẹ̀ pé táwọn bá fẹ́ sún náà tiwọn náà àwọn bàbá òwúrọ̀ máa wọ bàtà àmọ́ kálẹ̀bí lápá wọn pé ẹ̀yin ẹ̀yin gbà pé gbogbo ọgbà àfi bàtà ẹ̀yin ẹ̀yin gbà pé gbogbo ọgbà ẹ̀yin ọgbọ́dọ̀ máa wọ bàtà alábẹ́yìn tuntun ní ẹ̀yẹ kó méjì bá pọ̀ ẹ máa wọ bàtà kódà lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà ẹ tún máa bọ́ bàtà yìí lọ́dọ̀ láti lè ní yapa sí àwọn aláìgbàgbọ́ gbọ́ sí òye o máa wọ máa bọ́ bàtà ẹlẹ́dẹ̀ tó ti tẹ̀lé o tètè tó bá lè ní ká máa wọ bàtà kálẹ̀bí lápá wọn tí wọ́n tọ́ bọ́ bàtà kọ́ padà wá gbọ́ wọn kọ́ méjì ní ìwò ìdọ́ra wọn nù ọdún méjì padà wá dà fún ó àìní wọn bàtà wa àwọn ọmọ fi ṣíṣímọ̀ àmọ̀tò ṣe èèyàn ń gbé irú lẹ́mí èèyàn ń gòkè èèyàn ń gbélé ọ̀kan mẹ́wọ̀n àtòrú wa tó lẹ́ẹ̀kọ̀ọ̀kan kan bọ́ọ̀dù àmúlé láì wọ bàtà lẹ́sẹ̀ wọ́n ti máa gba ilé rẹ̀ anábìlẹ̀ ká máa tẹ̀lé ká lè fi yapa sí àwọn tààlà àwọn àbá àti wọn mọ nípa mi jáde pé yóò lè jẹ́ káàkiri ẹ̀ máa mọ̀ pé ayẹpẹrẹ níwájú dáre níwájú àwọn àánú wú ọ̀tà. amákẹ́jì nǹkan wà fún ìṣó ẹ̀sìn lẹ́nu o kọ́ wá kó láti ní ìdájọ́ mẹ́ta rẹ̀ kọ́ wá múra fẹ́ kọ́ wọ wọlé

àbátọ̀ fi ń ṣeré pa ẹ̀ dáhùn mẹ́jọ náà wọ́n fi ṣe ń tún wọn. lẹ́sẹ̀ ní pé láàrin ara wọn wàhálà bẹ́lẹ̀ àwọn náà ń takora wọn ní ìbòmí agbára pé kí ní jẹ́ bẹ́ẹ̀ àwọn ò bá ilé ìdúnnú tíra àwọn kò sínú tíra àwọn lóòótọ́ ìbá kírísímàsì pé wọ́n ń kílè mú pé lọ́ọ̀dù tó kù ẹnu wọn kò lórí ẹ̀rọ àwọn míì mú six of January kó lọ náà wọ́n ṣe kírísímàsì àwọn míì mú twenty fifth of January àwọn míì mú six of December àwọn míì sì mú twenty six of December àwọn míì sì ẹ̀jẹ̀ ayé ẹ̀jẹ̀ kí ní jẹ́lẹ̀ ṣe é dáyẹ̀ sí àwọn ojú òjá láti kọ́ ni pé ẹ̀yẹ ìwà àmọ́ àlàkùnlé wọ́n fi kí ní ìwọ́n fi ń ṣe ìṣẹ́ ilé mùsùlùmí kò sí ní kọ̀ kò sí kí ní jọmọ́ tó bá ti di pé wọ́n ń tọ́jú wọn làkúndínlógún tiwálẹ̀.

má da ọdún wọn rúbú wọn èyí tí a bẹ̀ ọ́ onígbé làkún bínú fún balẹ̀ ẹ̀kọ́ láti wà nábìtì wọn àtọ̀là àwọn ọdún ẹbọ oúnjẹ tí wọ́n ti ń gbà náà wọ́n máa ń ṣe tiwọn lọ́dọ̀ àlẹ́bí náà máa ń ṣe tiẹ̀ àmọ́ ẹ̀sìn yìí ee nígbà tó ìjọba máa ń lẹ yorùbá ọdún dáadé láti gbogbo wa di ìdàkudà nílẹ̀ yorùbá àwọn kan torí pé wọ́n gbọ́dọ̀ gbogbo ọdún tó wọ́n bá aláyé ti tèmi èsì ọ́ ló lọ́ wá gbé egun wọ́n wá kó àtò nílẹ̀ nígbà tí gbogbo bá tó dì wọ́n wá ní ẹja máa ẹja máa fira èsì ọ́ náà lè gbọ́ àrẹ́ lẹ̀ wọ́n ò ní inú ọjà tó ní mẹ́fà náírà lọ́wọ́ pátápátá ẹ̀kọ́ pé mẹ́wàá nígbà wọn bá fi lọ́ọ́ lásán ìlẹ́wàá wọ́n wà jọ èyí kù sí ìlú ọ̀nà kí lọ bá wọn ṣe ìsọdún náà ni àmọ́ káràmbà ní ọwọ́ ara rẹ̀ nítorí àhá owó àbò àwọn onígbà pàpàtà ayọ̀ ìlú àìṣe bá wọn ṣe ọdún náà méjì ara sí nígbà wọn máa ń ṣerú yìí pariwo ẹ̀wọ̀ ọwọ́ pì ó kú pì à olókùn bí yìí ọlọ́mọdé àti o ọmọ ìyá wa kú eré mẹ́ olórí bá wọn wò ó torí pé kò fẹ́ kú pì kò fẹ́ wò ó pì ó ti lè kí ni lè kú pì ọ̀ bá wọn tèyí o wa ti gbẹ́ ní kéré jù àdúdé àdúrò lówó kéré jù méjì àdúdé àdúrò ẹlẹ́ran kéré kérésìmesì ọdún dé ọdún aládìẹ kérésìmesì ọdún dé ọdún onírẹ̀jì ọ̀yà àtúgbò ọdún wà nílò aláyé ìlú olúwa tó mọ́ bẹ́ẹ̀ sí ara rẹ̀ jẹ́ torí rẹ̀ ọmọ ya látàrà ọdún kan ó ní má bẹ́ẹ̀ sí jẹ́ nítorí rẹ̀ sí rẹ̀ má bẹ́ẹ̀ sí ara rẹ̀ jẹ́ torí rẹ̀ sí àtúntò làkún bí i lókún wà ní ẹbí kọ́líbà gbogbo ọmọ sí pátá tuntun lọ tí wọ́n bá lè pa ẹran àbọ̀ pa jẹ nítorí pé wọ́n ti ọdún wọn kọ́kọ́ mọ̀ pé èyí ò ti kú ọ̀nà dárí fún ọ̀bá wọn tẹ̀sí nìkan wọn màkà ọdún ti jẹ ẹran tí wọ́n pa tí ìdí tó yàtọ̀ sí ti ti ọ̀wọ́ ó ti di ọmọ kò rí mi lábí yìí lè mọ ìròyìn ẹran bá pa sí ló dà ní bọ́ọ̀sì gbọ́dọ̀ pa ẹran tó bá pa dúró ògún bẹ́ẹ̀ náà lọ ṣe gbọ́dọ̀ jẹ ẹran tó bá pa nítorí ìsàn tó ń wà ní wọn bá kò ní ńlá ní yìí àmọ́ nígbà tẹ́tí òjò wa mọ́ ẹ̀wọ̀n tó wá fún dàmúdà ìkọ́nà àwọn bàbá kan àlùfáà ni wọ́n láwọn tó bá bí àwọn bẹ̀rù àwọn àlùfáà àwọn àgbàlagbà àkọ́kọ́ náà ni wọ́n kọ́lọ̀ fún ọ̀tá kan nígbà àwọn bẹ́ẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí àwọn èèyàn wọn náà ti máa gbé ìsàlẹ̀ tẹ̀mí tó àfi bí ọ̀rọ̀ wọn takò àti túbẹ̀ ni wọ́n máa ń dùn irú ọ̀rọ̀ báyìí wọ́n máa ṣe láàrin ara wọn bẹ́ẹ̀ ẹ̀ tàbí àwọn agbọ́rọ̀ jáde olùkọ́ni mọ́tà láti wọn láti bí ọ̀rọ̀ lọ́wọ́ wọn á ní kí ẹ̀rọ káwọn máa jẹ ìrẹsì à èyí jẹ́ ìrẹsì o tó lọ́ba gbé ìrẹsì wá jẹ́ o lọ́ba gbé tọ́kí wá kọ́sẹ̀ àlọ́ nọ́ọ̀tẹ̀ ẹ̀hẹ́ onye ní nọ́ọ̀tẹ̀ kọjá kí ni àwọn akẹ́rẹ́ ṣe àlàyé ìmọ̀ báwọn ṣàlàyé pé ojú kan ní kí ni ọ̀rọ̀ tó bá níwájú ló lẹ́yìn àwọn èèyàn àwọn èèyàn ẹ̀yìn bẹ́ẹ̀ bá ń kí ẹ̀yìn nìkan báwọn èèyàn àwọn náà padà máa lu gbà ọlọ́run láti gbọdọ̀ máa láti wá ní. ìgbà tẹ́yìn kí ayé ọ̀nà nísìnyí ike wà tó àwọn ẹ̀mí ìlà owó tuntun ti dáàbà nínú lọ́wọ́ ayé àlùkùrá nìyí lóòótọ́ ẹ̀yin náà ní ẹ ẹ bá ta kò mí ẹni kí ẹ fẹ́ bàbá lẹ́wọ́n tó bá tún ìgbà ìgbà àwa náà tún lọ rẹ̀ wù àti ìgbà tẹ tó ń tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà a táwọn alùpùpù bá pa aláàbí ni ká máa jẹ agbọ bẹ́ẹ̀ ààrù bẹ́ẹ̀ amọ́lú ẹ̀rọ wọlé ń sọ bọ́bá ń súlé ẹ̀rọ tó bá pa a lè jẹ́ bọ́bá ń ṣèyàwó ẹ̀rọ tó bá pa a lè jẹ́ wọ́n ṣe fún wọn ẹ̀rọ tó bá pa a lè jẹ́ wọ́n ṣe àjọyọ̀ inú wọn dùn ọlọ́wọ́ bá kọ́lé fún wọn ọlọ́wọ́ bá rọ ọkọ̀ fún wọn inú wọn kàn sí wo mo fẹ́ fún àwọn èèyàn lóúnjẹ ẹ̀rọ tí wọ́n bá pa a lè jẹ́ kódà àdúgbò ẹ̀ yóò ṣe àwọn oṣù bíṣẹ̀ láì àwọn ìṣègìrì lọ́mọ́ àjẹ́ general rules nìkan ni ẹ tó dúkẹ́lẹ̀ pé iwájú lẹ́tẹ́ ẹ̀ẹ́ṣẹ́ kí ni ẹ̀ẹ́ṣẹ́ ìbáwọ̀ èèyàn ó yẹ kẹ́ ṣe náà pé ẹwà sọ́ra o ìjọba ti wá pa nítorí ẹ̀sìn wọn táwọn náà táwọn fi ṣẹ̀sìn làwọn làfún bí òṣèré ẹjẹ́ tí wọ́n fọwọ́ wọn wọ́n ti kí ni sọ́dí ẹjá máa fi ọjọ́ ọjọ́ ìdí àtìyàmà tí a padà máa rojọ́ lórí gbogbo àwọn ọ̀rọ̀ bá ń sọ ẹgbẹ́jà kan máa rí pé ẹ̀yìn àlùfún náà àtàwọn afúnbí àwọn àfihàn ń takò ara wa ẹ̀ tí kálukú bá kàn tó ní ẹ̀mọ́ sọ ń tẹnu rẹ̀ bá bá tó bá di àtìyàmà ọ̀la yóò di ẹjọ́ lójú ọ̀rọ̀ yóò di ẹjọ́ yóò di kéde yóò di ọ̀rọ̀ gẹ́gẹ́ bó ti wà ń bẹ̀ ní odò làkùn ndị irun fún tẹ́wàá alùwàlá wàlúwàrà ara ẹ̀sùn wa ló wà ẹjí ìbáṣe mùsùlùmí yá máa bá mi dáadáa gbogbo ọ̀rọ̀ lé ayé tó bá ti di ọ̀rọ̀ ẹ̀sùn gbogbo dúró láàyè dúró ayé a máa àwọn a sì lé mi ẹ̀rọ bá gbogbo tó wa wọ́n pẹ̀rẹ̀ ìgbà pẹ̀rẹ̀

ó sì ní wọ́n padà ìjábọ̀ pé ìyá jẹrìmáyà àbí ìyá tó bá lóhùn jẹ ó wá dájú kó tiẹ̀ àwọn adájú ìkórè ní sọ́ọ̀tì wọn ẹgbẹ́ náà tó máa ń pín ya àwọn ojú ìlú ìsì láti kó orúkọ kí ni wọ́n ti bẹ̀ ó sì gbẹ́gbẹ́ lóko ó sì wá bá bàbá mùsùlùmí tiwa ó sì fún bàbá ẹgbà lẹ́tà rẹ̀

ẹ̀ẹ́dà lọ́pọ̀lọpọ̀ ìwà ìjà padà ebi mo bá yín gbà á ẹ̀yin tẹ́ ẹ gbà á ẹ̀yin náà ni ẹ bàbá tí ó bá wò ẹ tí ó gbé lò àmì ní yóò kọ́lá àmì ọdọọdún wọn ilé ìtẹ̀mọ́ ọdọọdún ẹgbẹ́ ọdún wọn ìdí ni àwọn tó báyìí bí àwọn béèrè ní ti ìjọba tí wọn bá dára ní àlùfíìsì ní abẹ́lú àgbàdo ní ọ̀gá àlùfíìsì ọ̀gbọ́n ayọ̀dún ní àlùfíìsì ẹ̀yìn máa ń yá àná wà nínú pálí sájúmọ̀ wà á mọ̀lá ìmọ̀tàkọ́sọ́lá lọ́sùpá náà ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba láǹfààní nípa sàánù àlùfà àdá. Ibi bá àwọn aláìgbàgbọ́ lò pẹ̀lú òkè ẹ̀sìn wa. Báwo la ṣe bá wọn tí wọ́n ṣàlàyé fún ọ̀nà tí aláṣọ àwọn aláṣọ òkú ní wájú náà ń ṣàlàyé ẹ̀sìn àwọn wọn náà ká lóko wá sí ní àtijọ́ yìí ìwọ̀n àti ní ẹgbẹ́ wọ́n mọ̀ tó wá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bákan náà àwọn tó ń pín àìsí ìlú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gbogbo ìlú tó ní bí o ní ọ̀kan náà ní ìlú àwọn aláṣọ àti àkùtà wà yìí kò má jà fún ìbéèrè ẹ̀yìn tẹ̀ wà lókè ìjọba lọ́wọ́ ìwé náà ní ìsàlẹ̀. wọ́n wá jẹ́ pé bá ti ní abáńgbé àkàlọ̀ ọ̀húnmọ̀ lọ́la máa ti máa lọ́wọ́ ìbéèrè tá a bá ti bèrè ní pápá àbábá yẹn yóò máa ti ẹ̀yìn àbá tó alábàárà ti bèrè ìbéèrè. ẹlẹ́ẹ̀kejì ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí ó kò kátà sí ètò lọ́wọ́ kálukú wa wọ́n máa tí a fi máa dá sí i ẹlẹ́ẹ̀kẹta nígbà tí wọ́n bá dáhùn ọmọ ìbéèrè wọn tán aláǹfà náà ti máa bèrè ìbéèrè lọ́wọ́ àwọn ọmọ kéékèèké wa àní máa ń ṣe ní ọ̀dọ̀ wa ṣe wọ́n jẹ́ pé ìjókòó à èmi náà wà bẹ́ẹ̀ kí wọ́n fi bá wa sọ̀rọ̀ báyìí náà wọ́n ọ̀ṣẹ́ wọ́n ṣàlàyé gan-an kódà mo gbádùn ọ̀dà mi ti bà mí kí wọ́n ti bàbà máa ṣẹlẹ̀ tó ẹ̀bùn wà lẹ̀ fún àwọn ọmọ kéèké wa nígbà tí a bá ń béèrè ìbéèrè fún wọn lè ìbéèrè náà ìbéèrè àwọn ọ̀rọ̀. jẹ́ yorùbá náà wọ́n tún wọ́n tún ṣe mùsùlùmí tó wá jẹ́ wípé wọ́n máa ń fáwọn èèyàn ní ẹ̀bùn nínú àpò tí a wà yìí wọ́n láwọn míì wà pé nínú owó yẹn pé wọ́n máa ń gbà gẹ́gẹ́ bí wọ́n lè sọ wọ́n kan máa ń bá wọn fi pamọ́ lẹ́gbẹ́ lásìkò yìí wọ́n máa ń kó irú owó bẹ́ẹ̀ fún ọdún tó ọ̀rọ̀ wá fún wọn ní nǹkan bóyá ìdíyẹ àbí ẹ̀sìn wípé owó ni wọ́n máa ń fún wọn ojú wo ni ẹ̀sìn ti wò àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ọmọ ìyá tí ó wá sọ̀rọ̀ wípé lórí platform wípé ẹ̀yin tí ẹ máa ń dá nǹkan sí àwọn fún yín padà létí ọlọ́run bá tún ní ẹ̀san tó kí ọ̀nà méjì láàpùtà òjò ojú méjì ìrìn àpùtà nípa ní kọ́ńtì dé kọ́ńtì mi bẹ wọ́n máa pín ẹ̀bùn nínú àwọn àkókò yìí nítorí ìfọ́jọ́ dé àwọn ẹ̀dẹ̀ ẹ̀fín ṣe ọ̀dún àwọn míì wá ń bẹ́ẹ̀ àwọn kọ́ńtì tá a lọ bá ṣe àtàwọn ilé lálálálá àníyàn tí wọ́n kìí ṣe pé Christmas àti New Year àníyàn tí wọ́n kàn ní pé a ti fẹ́ close mo pé a ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ láti bẹ̀rẹ̀ oṣù àti wá fẹ́ parí à ẹ̀yin òṣìṣẹ́ wá fẹ́ wá bá wa ṣiṣẹ́ àwa náà fẹ́ fi ẹ̀mí ìmúlò rẹ̀ hàn sí ní ó ti fẹ́ lọ́wọ́ àjọ náà méjèèjì sẹ́rí ẹlẹ́ẹ̀kejì olúwa kọ́mọ̀n ọ̀pọ̀lọpọ̀ wa máa ń sábà dà mọ́ alákọ̀ọ́kọ́ sẹ́rọ̀ ní ìjẹ́nu ìṣe mùsùlùmí ni owó ní ìdí ìbò lórí christmas àti orí ẹ̀ but ètò kọ́pí àti ètò gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilé iṣẹ́ o ní pé àwọn ti bẹ̀rẹ̀ láti January tó bá ti ṣe wá parí láti lè appreciate àwọn òṣìṣẹ́ wọn jẹ́ láti lè encourage náà lórí owó owó tó ń lọ yẹn náà bí owó pẹ́ẹ́lí tí ń dàgbọ̀ ni lótọ̀ ó yá ọdún ti parí o ẹgbà òjìjì owó yìí. Tẹ́gbọ́n ń jẹ́ lórí àwọn èèyàn ló sábà láwọn òní tó pọ̀ nípa ọdún mẹ́pa ń báyìí lójú wọn pé á ah, bọ́dún ìjẹ́ fẹ́ parí àwọn náà fẹ́ lọ bẹ̀rẹ̀ bí àwọn àwọn náà fẹ́ lọ ra ilẹ̀ àwọn náà fẹ́ lọ ra nǹkan báyìí. Kìí ṣe ń sọrí Christmas kìí ṣe ń sọrí New Year àmọ́ sọrí pé gbogbo jẹ́ta àti ìṣe ó dàbí àwọn àtàwọn ilé ìlú àtàwọn àtàwọn ilé kéwù tí a pé akẹ́kẹ́ ní tiẹ̀ ó nígbà tó bẹ̀rẹ̀ ó sì nígbà tí yóò parí sẹ́ni báwọn oníkù ṣe máa ń ṣe end of the year party báwọn ọmọ wa pé ah, a ti ṣe gbogbo wàhálà láti mọ́ta jẹ́kọ́ta tọ́ta káwọn ọmọ wa ti lé èyí tó mọ̀ àìdíà yẹn làwọn kọ́ńtù yìí náà lò lórí kọ́ńtù wọn pẹ̀lú irú ìwòye báyìí but kìí tó bá jẹ́ ìtọ́lẹ̀ bàbá ṣàlàyé díẹ̀ ó ní tó bá ṣe pé ẹ̀bùn tó ń gbé wáyé wọn kájú wọn ló ń wo àwọn iṣẹ́ lọ́dọ̀ ló ń wo pé àpèjì gẹ́gẹ́ bí ọ̀gá ló ń àsìkò ọdún wa náà ló dé o ẹ̀yin ọmọ jẹ́ ẹ̀mí ẹgbà ẹgbà ẹgbà ìjà wá ní káwé ní àdìgbà ẹnu àwọn onímọ̀ nínú Islam òkùnrin ní ẹ̀kọ́. a ní wọn tí wọ́n ní káwọ ohun tó bẹ́ fún wa ká ní bí ìrẹsì bí drink bí fruit bí live chicken tí wọ́n ti pa pé ká lóun lọ bẹ́ fún wa wọ́n ní àgbà lọ́wọ́. tẹ́sùgbọ́ ká ní bẹ́ẹ̀ tí wọ́n ti dú níjọ kírísímásì nítorí Christmas wọ́n ní wọ́n eléyìí àgbọ̀dọ̀ bá àgbọ̀dọ̀ jẹ́rú oúnjẹ bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ jẹ́rú títí bẹ́ẹ̀ àgbọ̀dọ̀ jẹ́rú oúnjẹ bẹ́ẹ̀. nítorí pé wọ́n ti parí lórí Islam ní orí kan nínú àwọn onímọ̀. àwọn onímọ̀ onímọ̀ ní nínú àti tí wọ́n pa ń torí Christmas o àti tí wọ́n kàn ń pín náà generally ní fruit ní èso

ìyẹn fa káwọn onímọ̀ yìí dúró pé tó bá ti wá rí báyìí ká mọ̀ wulẹ̀ débi gbogbo ẹ̀ ká dúró lórí ìpìlẹ̀ pé ṣàkóso nínú pé àgbọ̀dọ̀ rẹ̀ ní òkòtò àmọ́ tí bá a bá wọ ilé kọ́kọ́ ìpadà ń lẹ́wọ́ àwọn ọ̀sán ní ọ̀dọ̀ wa torí yóò dé ẹ̀sìn nínú ìwọ náà máa ṣe bẹ́ẹ̀ bá ní máa ṣe. pẹ̀rẹ̀ léyà ìlú fún ẹ̀ ṣe fún náà.

tẹbi kí jẹjọ ọjà sáàbù mi pé èmi ò ta láyé ẹ máa ṣe fún kí ẹ máa ṣe ẹ dàpọ̀ tí orí rẹ̀ jà sí kí n ti wá dọ́rọ̀ torí wáyé pé lè ló dẹ̀rẹ̀ torí tó lè fi báwọn ẹ̀sìn nǹkan lò tọ́ọ̀bù nífẹ̀ẹ́ sùn ní òpapọ̀ ní àwọn eléyìí náà ìdí yóò ṣe nínú òpapọ̀ eléyìí nǹkan ní ìbáwọn onímọ̀ ẹ̀fẹ́ náà táwọn tó lè ṣe ní ìwọ̀n lórí ẹ àmọ́ wá kéré tó yẹ kí abẹ́rẹ́ ibi ká tún mú mọ̀ òní pé má jẹ́ kí wọ́n dúró nítorí Christmas èyí tó wá wọ́ọ̀sì jù òní kí ló ń mọ wá lọ́lẹ̀ àtẹ̀rẹ́dá pa o kéèyàn tiẹ̀ mọ́ tiẹ̀ kódà bí ó burú dé mùsùlùmí tó kí mùsùlùmí mùsùlùmí tó kí mùsùlùmí ní ábí Christmas mùsùlùmí ó rẹ́mọ̀tún lọ́wọ́ kéèṣe pé títẹ̀ yìí ló lẹ́jọ́ òkú kódà òun ti gbọ́dọ̀ láti. ìbámu tún kí àwọn ìjọba náà ẹgbẹ́ ọdún ẹ̀mí ọ̀rọ̀ ẹ̀mí ọ̀rọ̀ ti pọ̀ rẹ̀ láyé ọ̀rọ̀. adáwọ̀ yẹn ń gbé lọ́dún láti dé ọ̀tọ̀ ní kí ní ilé ọ̀ ó ti tẹ̀lé kéré jù náà nù. ọlọ́dà ọ̀rọ̀ وطهر ما في قلوبنا واهادنا لما قلب فيه الحق إلى صراط المستقيم والله تعالى جزاك الله خيرا oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ẹni tí ìyá rẹ̀ jẹ́ mùsùlùmí yóò lè fún pẹ̀lú ìyá náà tí àwa pè láti orí àwọn olùkọ́ ìwé pé ìwọ́n yóò rẹ̀ ní báyìí bí wà ló jẹ́ pẹ̀lú ẹ̀kẹ́tẹ̀lẹ́ wa lọ́wọ́ àjẹ́ ẹgbẹ́ wa pẹ́ ẹ̀yìn náà lọ sí ní àtẹ̀lé àtúndí mo ní ẹ̀yìn kí ni ẹ̀yìn ẹ̀yìn gbogbo wa àmọ́ ẹ̀mọ́ bá tó mùsùlùmí ni wá o èmi ò ní bá yẹn ní sọ o àmọ́ ẹ̀rọ ọ̀rọ̀ o kírísímàsì bá wa lọ tán ìmáàmù náà fẹ́ràn wọ́n lè fẹ́ dáhùn béèrè wọ́n ti rí àǹfààní ẹni tí ó kọ́ wọ́n ní kókò ìtújọ́ yẹ pé lẹ́bà ti mọ̀ pé oṣù títà ló wà nínú ọdún kò nípa ilé ọdún báyìí wọ́n wá kó ọmọ sílẹ̀ ní sálárì ìfẹ́fà wọ́n wá kó sálárì tó kọ́ ọba oṣù méjì pé kí èèyàn gbà á tàbí kí èèyàn má gbà á. oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ẹni tí eléyìí ó ṣe ń bẹ̀rẹ̀ sí pé ó ti gba oúnjẹ tí kíláàsì rẹ̀ lè ó ní ilé tí àwọn jẹ nàbí káwọn dà á ẹ̀sìn tó wà sí pé kí wọ́n má gbà á má bẹ̀rẹ̀ sí jẹ́ Thank you kò mà wọ́n ti sàrẹ́ sí kóró òṣìṣẹ́ náà wọ́n wá wá wá àtúná ìjọba pọ̀ sí ara ìgbà wọn tó ní ìjọba ti ra lé ìlú ẹni yìí kò sì kọjá ìmí ìlú kó má dòṣe ní ìmọ̀tò má sàánú. àyàfi ká ní ẹran tí wọ́n pa bíbí kírísímàsì nínú ìwé ẹran àwọn ìlú wọn. Ibu ti wà bá òun nà bí ẹ̀fọ́ àtúnà àbáyọ̀. Ìbéèrè nípa tó fún ẹ̀sìn nínú àwọn ọmọ ogun. Ẹni ní ẹni ní ẹbí òun olùtí òun fún ọmọ wa. Nígbà wọn dọ̀ ẹni ìdílé wa, àmì ìjọba ilé ẹ̀ka ọgbà ìkúnnú àwọn ẹbí wọn ní sẹ́ni kókó wọn wá ní ẹ̀rọ àyájọ́ ọjọ́ kírísímàsì kí ni tó yìí ẹbí rẹ̀ àwọn ọmọ ẹ òfin tí ó ti kọjá tó sàlàyé ara tí wọn bá àwọn orí ọdún yìí ṣàdó àwọn ìṣẹ́lẹ̀ lẹ́nu gbàgbé mú òwe làwọn ẹ̀sùn làwọn ìgbà wọn láàyè láwọn bẹ́ẹ̀ yìí tán pẹ̀lú ìgbé ọlọ́run àti ní àtàwọn ọmọ àmúdọ̀ àwọn ọmọ. Ṣẹ́wá ní kíní ìjọba mẹ́ta àwọn ìṣúná ọ̀rọ̀ ló fún padà sí ọ̀rọ̀ àwọn táwọn ìjà òun lè dání. Ẹ jẹ́ ká jẹ́ sí dáadáa sí mọ́ ìṣẹ̀lẹ̀ látọ̀dọ̀ ẹ̀rọ àtàwọn ẹbí àtòkí. Irú àpọ̀mọ́ náà lè túmọ̀ ẹja kan tó dẹ̀ ah ìyá àtòkí lè yára rà ràhìn àwọn ọmọ àwọn ọmọ àwọn àwọn àwọn àwọn àwọn àwọn èyí wọ́n ti àwọn aláàbò náà ìgbà wọlé bí àwọn ẹlẹ́ẹ̀kejì gan omi lọ́kùnrin náà mọ̀ pé lọ́dún bá ti dé ilẹ̀ ìjọ àwọn náà wọ̀ bá ti ákúrú ìgbà ìgbà ìgbà ìgbà ọlọ́dún àwọn ọmọ ọmọ ọmọ ẹ̀sìn ìjọba àwọn bá ti wà tàbí mọ́ sí orúkọ lẹ́ẹ̀tẹ́lẹ̀ ìjọ tẹ́lẹ̀ ìgbà tí wọ́n lè fẹ́ ọ̀dà láti wà pé àfẹ́ compromise ẹ̀sìn wa. àmọ́ tí wọn náà wà ní dáadáa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ọdún wa dé wọn ní ọdún ìjẹ́rìí wa dé lọ ọmọ wa ọwọ́ akọ́mọ lọ yóò padà máa dàbí pé alákàtúntò ọlọ́kùnrin àti ọmọ ìbáṣùn àfẹ́ wàhálùkù kàdá ẹni ní ẹni tí ojú dájú lójú ọ̀nà tó ń bèrè owó lọ́wọ́ rẹ̀ èsì wo ni ó lè kọ̀ fún ìyá náà àti pé irú àjọ àwọn ìyá kìí ṣe nínú irú ìṣòro ọlọ́pàá bí ó bá dáwà tí ó èyí ti sí náà ní ọ̀la ìlàjì ìta wà ní àtọ́ àwọn ọdún mélòó kan sẹ́yìn àwọn ọdún kan ti lọ sẹ́yìn ní pé ilé tí wọ́n bá dáyẹ̀ fún ìwé wọ̀ lára torí pé kí ni a wà yìí gbogbo ayé ti mọ̀ sáwọn ọ̀sán bẹ́ẹ̀ ní àwọn èyí ti tó kódà àwọn tíṣẹ́ ìgbà ti lè fi fún àjò wọn fún èyí ṣe kódà tó bọ̀ adé gbígbé àwọn tíṣẹ́ àjò wọn gan-an ó tún níbi àwọn ọmọ wọn ṣe mọ́ wọ́n ti bàbá wọn èyí ó dùn náà nígbà fúnmi lọ́wọ́ àtọ́rọ̀ sí àti aráàlú wa náà bọ̀rọ̀ nínú yìí bí ó wà á rí àdàpọ̀ ìṣòro ní ibi ìṣòro ní èyí fún ìṣòro. Ibà àwọn àdúrà wo lọ́wọ́ wá tẹ̀sí alẹ́ yìí gbára àmọ́ ìgbóná òkòtì lọ́sí wa lẹ́nu àwọn ọmọ tìbí ní ìdí bí máa ṣe ìgbà ẹ bá pé اللهم اكفنيه بما شئت اللهم اكفنيه بما شئت اللهم اكفنيه بما شئت gbogbo ìgbàlódé olóòrùn eléyìí iṣẹ́ rẹ̀ ìfẹ́ sí rẹ̀ ó lágbára dúró ní bíbú àgbélẹ̀kọ̀ dáadáa àwọn olóògbé náà wọ́n ti lọ. Òkì bá kò tẹ̀sà kò jẹ náà gbóló. Ọ̀pọ̀ àwọn ọmọ fi rí ẹni ní ẹgbẹ́ bá ṣàlàyé nípa ìfi ọjọ́ rẹ̀. Ẹni tó ń ṣọjọ́ rẹ̀ á ló bá ń mà ní yóò máa gbé ẹgbẹ́ òun lọ sẹ́lẹ̀ bẹ́ẹ̀ sí ọjọ́ rẹ̀. Ìwọ́n ká ló bá mọ̀ pé tó máa ti ọjọ́ bí òun ìjọ kejì tó náà lọ́wọ́ jáde láyé ẹ̀dá pé yóò dé. lálùbáwà pé tó máa ti ọjọ́ bí òun lọ́dún ọdún tó ń bọ̀ ẹ̀ fọ́tọ̀ ní fọ́tọ̀ bí mi ò tó owó jáde láyé tí ó ti lọ́dún. ọmọ ènìyàn àdìmọ́tò yọkùnrin ọ̀gbìn ẹ̀yà mi yàtọ̀tọ̀ ọ̀rà ọ̀kúnlò yóò fi mọ́bọ̀ lọ́dún ilẹ̀ ìkàjà ọlọ́mọ ènìyàn fi ó yíwà pé òun ìbí ìdílé kò mà tí gbogbo ọjọ́ pọ̀ kan tó ń lọ lọ́dún òun yẹn òun súnmọ́ lọ́jọ́ ìfẹ́ni títẹ kò lápẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ọgbà Muhammad ọgbà ìṣẹ̀lẹ̀ mẹ́rin mẹ́rin ló kúrò abẹ́ òkú àti mẹ́rin wọ́n ti méjì mẹ́rin ṣàkó pàtó Ẹgbẹ́ ṣe dídá bá ti káyọ̀ olùgbà lẹ́ẹ̀kì ẹni tí ó tó dábà ṣe máa wọ́n ní lọ́dọ̀ rẹ̀ tó wá bá wọn ní ìyàwó kí ni àwọn ìṣòro àti àti ìwé tó ń lọ rẹ̀ tó kó lọ rẹ̀. Ẹni tó ṣe nígbà àbúrò oníṣẹ́ àwọn ẹgbẹ́ lórí nígbà ṣé òun náà ti onídàá àti màmá ọlọ́pàá ọmọ alábọ̀ọ́lù láti fi mú tún léèrè wọn tó ìgbàlá ìwọ̀n tó onídàá lọ́wọ́ lórí kíni òun tó bá wọn dídá lọ́wọ́ lórí dáadáa òṣìlá ìbéèrè yìí o. àkọ́kọ́ òfin ti gbẹ́lẹ̀ fún wa mẹ́ta dàrú mọ́ ìyá àwọn ọ̀dọ́ dàrú lè yí jẹ́ òfin ní pé ليس كل من وقع في البدعة وقعت البدعة عليه kéèké gbogbo ẹni tí ó bá pọ̀lù tó bídá kan ó náà ní bídí àyè tí wá sáré gbé o táwọn látara bẹ́ẹ̀ ó náà ti di oní ìdá náà torí pé ó lè pọ̀lù síbẹ̀ láì ó lè pé pé bóyá kan bẹ tó ní lórí lẹ́sẹ̀ gbọ́dọ̀ wọ́n pé bò lẹ́sẹ̀ kọ́mọ̀tò ìjà ọ̀tọ̀ wá ní kọ́mọ̀tò ìjà ọ̀tọ̀ wá ní ìdáàlọ́ tó ṣùgbà ọ̀tọ̀ wá ní pé a ń tẹ̀tọ̀ wá àfọ̀rọ̀ ṣùrù ọ̀tọ̀ tó wá ní pé a ń tẹ̀tẹ̀ bí ẹnumọ̀ wá lẹ̀ kí bá jẹ́ wọ́n pé sí lára ìjẹ́ má jẹ́ wọ́n kò pé àwọn ẹgbẹ́ wọ́n ṣe kọ́ sí nígbà tí ní pèsè lónìí yóò ní àlàyé kan tí kejì tó lè ṣe lórí iṣẹ́ tó ṣe náà tó bá ti lálàyé kan tó rí nǹkan kan wí tó sì ní ìtumọ̀ ẹ̀ ní ìpinnu ní àgbéyẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tí ń bá oníyíyá àti ní kò lọ́wọ́ agbọ́dọ̀ máa yan lórí kí ní kò lọ́wọ́ lórí irú kò lọ́wọ́ lọ́wọ́ oníyíyá wá tọ́jọ́ yín wá dé wá nínú gbọ́pẹ̀ tó wà ní bàbá àti máa ń wẹ̀ fún òye ni ẹja ayé rẹ̀ bẹ́ẹ̀ bá sàlàyé fún ẹran lọ́wọ́ àbẹ́ ẹran lọ́wọ́ lórí súnà ni àbí lórí bínú àwọn alẹ́nibá ọ̀rọ̀ ní bíjà àwọ̀wọ́ nínú tí ó fi jẹ́ kí bíjà rẹ̀ kò ní agbára òun náà ẹ má tún sáré sọ pé ẹlẹ́ mọ̀ má tún ilẹ̀ mọ̀ má tẹ̀sí má sáré ilẹ̀ mọ̀ kẹ́kọ̀ọ́ àti ọ̀mọ ẹ̀yìn lórí ìjẹ́ pé kò mọ̀ tó bí wọ́n ti mọ̀ wọ́n máa wọ́n nígbà tí màá máa rí àwọn ah, ọmọ àwọn náà máa àpamọ́ àkókò wà bí sóyún àmọ́ iṣẹ́ fa ìbáṣepọ̀ ìgbà àti ẹ̀ nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí èyí ó lè máa rìn sí wọn àmọ́ lè wé tàbáwọ̀ àìfarabalẹ̀ ó ti gbòde lẹ́nu ìkan bá pàtí lẹ́nu ìkan ó lọ pẹ̀lú ẹnì kan báyìí lókè ó kàn pariwo ẹ̀yìn pé ó lè fi ọ̀rọ̀ yìí ti lágbára ọ̀pọ̀lọpọ̀ òun náà ọ̀tọ̀mọ́tà ní ìgbódìdí lòun gbogbo ẹ̀yọ́ tó bí àtàrà ìbéèrè ọmọ ìpé ẹni tó bá ń kí wọ́n lọ́rọ̀ ilé ẹ̀rọ ẹni tó rọ bí dà lọ dáàbí tó kókó ilé tó kókó ọ náà ní pé di bẹ́ẹ̀ àmọ́ tó bá wọn Amen. فهناك أمر أجعل الآلهة أولاد وأحدة إن هذا لشيء àkọ́kọ́ tẹ́bá ní àwọn àpá àṣún náà mọ́ ń sọ bẹ́ẹ̀ péwú èmi lè ní àwọn àpá àṣún náà kó dàbí tó bá nǹkan lọ sí wọn sọ àwọn àpá àṣún náà mọ́ ń yẹ mẹ́rẹ́ wọ́n sì mọ́ ń sàlàyé kèé ṣe gbogbo àwọn tí wọ́n ti wá àdẹ́bù tó dé òun náà lè sálà

tí mẹ́sẹ̀jì bá gbọ́dọ̀ ọ̀wọ̀n náà ìhàwó ni wọ́n padà kọ sí mẹ́sẹ̀jì ìdájọ́ ti wọn. àwọn táwọn ìfọ àwọn máa ń gbé ìdájọ́ ìgbè yìí ọmọ náà lé lórí ó làwọn tá ànábì náà ti rí fún rẹ̀ ó làwọn tó ṣe pé mẹ́sẹ̀jì láàmú ló ti dé but mẹ́sẹ̀jì àwọn ìfúta ó ti dé gbòòrò níjọ náà wọ́n sì gbọ́ wọ́n ó lé wọn àmọ́wà tó kéré wọ́n bá ìyẹn ló pa gbólóhùn àjá àdàmì àdìhà tàwọn ìdò ní wọn kọ́lọ́wọ́ ọ̀sọ́ gbólóhùn yìí o gbólóhùn yẹn gbólóhùn ẹ̀ ti ń dá ìlẹ́bí ìjọ ti yé wọn òun gan ló mú wọn sọ gbólóhùn bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ fún bẹ́ẹ̀ ni pé ẹ má jọ sí ìfẹ́lẹ̀ kankan ẹnì kò lẹ́tọ̀ọ́ sí mọ́ àbíbáyé lọ́wọ́ ṣe ń sọ fún wọn pé ìgbà tẹ́ ń jẹ́ bẹ́ẹ̀

àyàkókò nẹ̀kíyàn náà ló ti àwọn ẹni tí mẹ́sẹ̀jì èyí bá lọ́tọ̀ wọn tí wọ́n ò sí Thank you.